kò ṣe má ní ni àwọn obìnrin jẹ́ láwùjọ iyọ̀ ni àwọn obìnrin jẹ́ pẹ̀lú ilé obìnrin ni mí òun. àti gbogbo ibi tí ọwọ́jà ètò yìí dé pátápátá. máa rìn máa ṣoge máa rìn gbẹrẹ bí ẹni ẹgbẹ́ dùn máa tó sẹ́lá. kò ní rí tilé gbọ́ ojúṣe mi nínú ilé gẹ́gẹ́ bí ìyàwó gẹ́gẹ́ bí ìyá àwọn ọmọ ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò obìnrin ni mí àtúntìdé bá a ṣe ń dé sí ojú ìwòran yín àti etí ìgbọ́ yín ojú tẹ fi ń wò wá kò ní fọ́ bẹ́ẹ̀ ni etí tẹ fi ń gbọ́ wá kò ní di ọkàn tẹ fi ń bá wa lọ́ńkọ́ kò ní ṣe kí ni kò ní dòkú ẹ wo èmi àti àwọn baby girls náà láti dé sórí ètò yín ètò wa obìnrin ni mí lórí ìkànnì Kaftan television Yorùbá ìkànnì alára àgbà yìí dá níbi tí a ti ń ṣe àfojúsùn àyè rẹwà orúkọ tèmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ òun náà ni Rachel Robert aya Abioye ọmọ wọn nípínlẹ̀ Delta ìyálóde of Chelsea ìyálóde of London yìí kan ṣoṣo náà ni ẹni tó lúwa wò ṣùṣù tó bùkún fún tó ṣe lóore kàǹkà tó múnú ẹ̀dùn tó dá lọ́lá gbogbo ẹ̀ náà ló pé síbí ẹ wò ó èmi àtàwọn baby girls náà lájọ wà lórí ètò lónìí ẹ sì ti mọ bá a ṣe máa ń ṣe lórí ètò yìí ètò wa obìnrin ni mí pé tí ó ń lọ láwùjọ obìnrin tó kọ ẹ̀yìn obìnrin òun náà ni a máa ń sọ lórí ètò ìlú èkó òun náà láti ń kàn sí yín lónìí ẹ mo ti sọ lẹ́ẹ̀kan pé mi àtàwọn baby girls náà lájọ wà lórí ètò oríṣiríṣi gèlè là ń rí lórí ètò lónìí àmọ́ ẹ jẹ́ káwọn baby girls kan ṣe kí ni kan ṣe bẹ́ẹ̀ kan kí ẹ̀yin aráalé ìyẹn wá lé ẹkú déédéé wò yìí àmọ́ hmm, bóyá wọ́n fẹ́ gba gbogbo ọjọ́ ni tó ṣà ń kiri àwọn tó ń ṣe kí náà tó ń ka àwa àṣìkò síbí báyìí wọ́n ṣà ń kiri àwọn ìyálóde ọ̀kùn Manchester ìyálóde ọ̀kùn ìdíkọ̀ kiri ẹ̀kọ́ ìyẹn wá lé ṣe dáadáa la bá ẹ ṣáà ti mọ̀ pé orúkọ yẹn náà kò yí padà Ọlọ́ládé Ayọ̀kẹ́ aya wọn ní ìlú ẹ̀ ẹ mọ̀ kí èmi kàn máa ń ṣe tèmi ní ṣókí ṣókí ṣókí mi ò ṣe tèmi ní gbìgbìgbìgbì bẹ́ẹ̀ ẹ káàbọ̀ sórí ètò gẹ́gẹ́ bí ayabíyì dẹ̀ ṣe sọ pé ojú tẹ fi ń wò wá agbára ọlọ́run kò ní í fọ́ bẹ́ẹ̀ etí tẹ fi ń gbọ́ wa kò ní í dé tó obìnrin ni mí kò wá ní sun yín a máa wò yín ní gbogbo ìgbà ni ó dẹ̀ ṣe wá kú bébí girl kan sí bíbà yìí máa dán kan báyìí ẹgẹ́ rẹ̀ wọ́n àwọn náà máa ń kiri <laughs> àwọn náà máa ń kiri àwọn máa ń bẹ́ẹ̀ kẹ́kẹ́ yẹn àwọn ará ilé tí wọ́n ti ń ṣọwọ́ báyìí wọ́n ti ń ṣọwọ́ báyìí ẹ̀yin ara lé tí gbogbo èèyàn bá ti mọ̀ pé wọ́n gangan lórí jìnnà kó ní kó sọ̀rọ̀ mọ́ wọn kàn máa ṣe kí ni wọn kàn máa plain joy tó yìí ṣe lórí ètò nìyẹn o torí ṣe nǹkan tó máa ń sọ nìyẹn pé tíyẹn bá ti ń sọ nǹkan tó bá ń sọ tó bá ń sọ tó bá ń sọ wọn á padà gbà hmm. wọn gbà ṣe nígbà yẹn ara lé wọn ti gbà náà <laughs> ẹ sọ fún yín láti bẹ̀rẹ̀ mo ní ah, hmm. èmi mo máa gbọ́ yín ẹ káàbọ̀ sórí ètò a tún ti gbé àkọ́tún ètò obìnrin ni mímí ìdè ẹ hmm. kúkú mọ̀ olúwájú wọn lọ mm. ọmọ akínwálé ọmọ tọ́lọ́run fẹ́ràn mm-hmm. ọmọ tó tún wá lọ ju gbogbo wọn lọ kébí máa fún wọn ní ti orúkọ mi wọn máa sọ wọn máa bínú sí wọn á bínú orí wọn á ní mo fẹ́ gba gbogbo àkókò mm. tán. o ti àti àti understand olúwájú wọn lọ yàn kò ń ṣe ordinary kò ń ṣe lásán <laughs> ọjọ́ kan mo máa mo máa tú palẹ̀ fáwọn ará mi. ilẹ̀ tú palẹ̀ orúkọ yẹn ni ilẹ̀ tú palẹ̀ ọjọ́ ṣe tó olúwájú wọn lọ ṣé wàá fẹ́ ga jù ọlọ́ládé lọ. ṣé ọlọ́ládé mi àṣàkẹ́ kí ló ń ṣe lé kí ló ń ṣe. wàhálà for you to get english name o ẹja ìgbọ̀lẹ̀ mi fẹ́ mú tèmi sí báyìí o. ọlọ́ládé ó pín sí ó pín sí gba ọ̀nà. kí ni ìtumọ̀ yẹn. ṣé ọlọ́ládé ó ju gbogbo wọn lọ ó ju gbogbo wọn dànù kí ló ń ṣe. ìlú àbí láti wo ah. fíìmù. lọ́ládé wo má pé ìwà ọ̀rẹ́ ṣé mo pé ayabi òye la máa ń kọjú sí báyẹn kó wá jẹ́ pé èmi àti ẹ̀ ṣé mo máa ń lọ. ẹ ó kú máa bá a lọ kẹ́kẹ́ máa jù síra ẹ wò ó ibi bí gẹ̀ẹ́sì ní lọ́jọ́ ajé ah, àti ti dé. kájé ṣáájé ń bu gbàjẹ́. Ah, pẹ̀lú bí nàìjà ṣe ń bó ṣe ń kà sí wa yìí máa jìnnà bó ṣe ń jù sí wa yìí táwọn náà ṣe hmm? eight thousand wo bí wọ́n ti pín délé yín bóyá èyí tẹ́ ẹ ti wà ní ọkọ náà kọ́kọ́ pín fún tó kò yé wa lórí àgbà yìí mo kàn ní ìbéèrè kò tiẹ̀ lè ká wa kò ràn kankan kò ràn kankan kò ràn kankan hmm. ṣó káwọ́ mọ́tò ọjọ́ méjì. mo wá rí mo wá rí fọ́nrán kan tán ni ẹ pé eight thousand eight thousand ọ̀hún tó bá hmm. àwọn ìdílé kan wà tó jẹ́ pé tó bá fún àwọn ìdílé kan wọ́n ah, máa mọ iye wọ́n máa ṣe kí ni kan mo dẹ̀ ka fún àwọn ọba mo dẹ̀ mo rẹ̀ ń wo wa àwọn ìdílé wo ni ẹ̀rà mi kalẹ̀ ní hmm. nàìjíríà tá wà yí báyìí eight thousand eight thousand náírà ni o kì í ṣe dọ́là sẹ̀yìn lé o ẹ̀sẹ̀ lé ju ẹ̀ ló náà ta dèmí kà àtàtà àbátà àbí tòmátì. bóyá nǹkan tó fi wò bẹ́ẹ̀ tó fi sọ bẹ́ẹ̀ ni pé téèyàn bá rìn lọ sí apá àbí bóyá bíi Jigawa ẹ̀ hmm. tó súnmọ́ apá àbí bóyá bíi Borno hmm. àbó lọ sápá bóyá bíi ẹ̀bòyìn nínú nínú nínú o ṣeé ṣe àwọn kan wà tó yẹ pé oko ni wọ́n ń dá àmọ́ kò sí bọ́yẹ̀ lè dáko tán hmm. inú wọn máa kéré àtàwálé fúnra wọn hmm. wọn á kéré ìrẹsì gàwálé àti gbogbo nǹkan tó máa oh, àwọn èèyàn ò kí ń jẹ́ ìrẹsì bí ajọ́ ògbó nìkan wọ́n dẹ̀ tún máa lọ ní ugbó lọ pẹran ni. ṣé irú ayé ṣé ìgbé ayé yẹn dáa ṣáwọn lè gbé bẹ́ẹ̀ àwọn tán láwọn. ṣé kò yẹ ká máa ronú bá ṣe máa gbé wọn sókè. bẹ́ẹ̀ ni iléèwé wo làwọn ọmọ wọn ń lọ bóyá ń lọ gọ́ọ̀mẹ̀ntì gọ́ọ̀mẹ̀ntì. wọ́n ti ẹ̀ lọ iléèwé kankan ṣé nínú west house yẹn náà ti máa kàwé. káàtẹ̀ sọ pé bóyá kan tiẹ̀ wò pé òkè ọmọ òun kò pé ó ń lọ gọ́ọ̀mẹ̀ntì kan bóyá wọ́n wá gba four fifty àwọn iléèwé kan ṣì wà bẹ́ẹ̀ tẹ́ pé three hundred four fifty one thousand. ṣé ògbà wọn iléèwé gíga ògbóye tán sí láti nineteen thousand tí wọ́n ń sọ gíga báwo aláǹsọ̀rọ̀ léèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ léèwé gíga ọmọ tó bá bí nírú lébẹ̀ tó bá fẹ́ lọ léèwé gíga ọ̀yọ́ ló wa wàá lọ máa ṣiṣẹ́ wàá máa ṣiṣẹ́ wàá máa wá owó owó léèwé lọ́tọ̀ aláǹsọ̀rọ̀ ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ pé bóyá ní eight thousand yẹn tó bá fi san one thousand fún iléèwé gọ́fíńmẹ̀ iléèwé ìjọba. ẹ ẹ jọ ṣoṣo ẹ ní sùúrù ṣoṣo ṣùgbọ́n fẹ́ máa fún wọn ní eight thousand yẹn. pátákó lọ́ọ́ máa kọṣẹ́ sí i pátákó àwọn oh. mú pátákó àti ṣọ́ọ̀kì. ẹ tó bá mú pátákó àti ṣọ́ọ̀kì tó ń ṣe kínní àwọn textbook tó máa ń kà tá máa ń tiẹ́ nílò yẹn. dandan ọmọ pé pẹ̀lú àwọn eléyìí tí tíṣà bá ti fi kọ́ everybody wọn. ṣé yẹn ti ẹ̀dùn ẹ̀ ṣé o mọ̀ pé táàmù mẹ́ta ló wà ní ọdún kan ṣé eight thousand yẹn ṣoṣooṣù lọ́mọ fẹ́ máa fún wọn ni. oṣù mẹ́fà. oṣooṣù hmm, mẹ́fà. oṣù mẹ́fà fún oṣù mẹ́fà níjọba pé ok so ìlú wa fún wa ní oṣù kìíní oṣù mẹ́fà ìrọ̀ oṣù máa ní. ìrọ̀ oṣù mẹ́fà ni o. so lẹ́yìn oṣù mẹ́fà yẹn kọ́. oṣooṣù ọdún mélòó tí mo fẹ́ bẹ̀rẹ̀ náà ni ẹ̀gbọ́n ṣe bí ọdún mẹ́wàá ni àbí. oṣù mẹ́fà péré ọgbọ̀n ọdún. ọtọ ìbẹ̀lẹ̀ ibẹ̀ láti máa gbà ó tán oṣù mẹ́fà yẹn lẹ́yìn tó bá ti gbé oṣù mẹ́fà gbogbo ìṣòro ti tán. so ìṣòro ti tán ó kábàárì lọ́ máa ń pe olóyìn <laughs> ìmọ̀kú jésù wa ààrẹ mo ti fẹ́ sọ pé muhammadu buhari ààrẹ bọ́lá ahmed ààrẹ bọ́lá ahmed tinubu ẹ dákun bẹ́ẹ̀ bá lẹ́ni tó gbà yín lámọ̀ràn pé eight thousand ṣé owó yẹn ẹ lọ kó fáwọn tó ń dáko kò ràn gan kí làwọn olóko fẹ́ fi ṣe. àwọn tó ń dáko tó ń dáko oúnjẹ tí wọ́n produce oúnjẹ eh, in mass torí nísìnyí mo ó pé mi àti Lọ́ládé la jọ ń sọ̀rọ̀ yìí ọjọ́ mélòó kan sẹ́yìn tó ọ sọ pé Eh, kòkòrò kòkòrò tó máa ń jẹ tòmátò mm. òun ló jẹ́ kí tòmátò wọn pé wọ́n run gbogbo oko wọn mm. so irú ìyẹn fi nínú five hundred billion àbílò ni wọ́n gbà yẹn wọ́n bá yọ ten billion níbẹ̀ tó fi ra nǹkan tó ń pa kòkòrò mm-hmm. tó pin fún wọn ṣebí tòmátò á wálẹ̀ tí tòmátò bá wálẹ̀ tó ra abẹ́rẹ́ àpẹẹrẹ tomato ní four hundred mm. eight thousand arán ẹ̀yìn. ẹ owó mọ́tò nǹkan abẹ́ ti gbàgbé ni. a ní ẹ̀wò ṣẹ́rí tẹ bá ti mú oúnjẹ kúrò nínú ìṣòro ọmọ ènìyàn bẹ́ẹ̀ ni ṣe rí owó mọ́tò yẹn tó mú iye bílíọ̀nù kan tán ní àódà ẹgbà ẹ fi gbin ẹ̀wà o hmm. ódà ẹgbà ẹ fi gbin iṣu o. àṣà àṣìṣe kan tó mú ìta kan tó sọ pé wọ́n mú ìta ọ̀sán bọ̀ so ti nísìnyí ó ẹ wò gbà kan bíi bí abẹ́ ọdún mẹ́jọ sẹ́yìn tó yẹ pààrà rice ní five thousand àpò ẹni tó bá fún ní eight thousand ṣe rò pé kò ní ra half bag ara ah, ah. half bag èló la pẹrẹ tomato ń gbà yẹn two five nǹkan kan wàá ra pẹrẹ tomato wàá rí èló là ń ná sí pati kí láì rà màálù hundred k eighty k níbi seven hundred thousand seven hundred thousand. ọ̀pọ̀ ẹ̀ lọ́n tèmi àti ìyá mi bóyá a bá kúrò ní ṣọ́ọ̀bù no a wà ní ìsọ̀ wọ́n lè pe ìyá mi lè rí ẹlẹ́wọ̀n ah, wọ́n lè rán five hundred wọ́n lè rán two hundred lọ́wọ́ two hundred nígbà tí bẹ́ẹ̀ ní nìsín. ṣùgbọ́n a lè fi máa jẹun bẹ́ẹ̀ ni ní àgbàdo láti máa jẹun. ẹran two hundred owó tí mo ṣe sọ pé tí owó yẹn owó yẹn owó yẹn ṣẹ́ni tó bá yẹ kó wọ́n kú kó fáwọn tó ń dáko hmm. kan jẹ́ kí iye owó oúnjẹ kó wálẹ̀ pátápátá bí gbogbo bí o ò jẹ̀ parọ́ o tó tó ń jẹ ah, bá ti ah. kókó kúrò nú ọ̀rọ̀ yìí tó ń jẹ bá ṣe kúrò bẹ́ẹ̀ iṣẹ́ ń bùṣe tó ń jẹ bá wà nínú àwọn náà náà fẹsẹ̀ rìn yẹn èèyàn kan pẹ̀lú lẹ́yìn máa gbọ́ ló bá ní ẹ ṣé mi ti wà ní whatsapp group ọlọ́run jẹ́ kí n bá wà whatsapp group torí mi tẹ̀ mú ó ti mọ̀ pé kan burúkú ló fẹ́ sọ ọlọ́run tó máa fẹsẹ̀ rìn yẹn ti ṣí whatsapp group ọlọ́run tó ṣe yẹn mo lé mi òkò sí bó ti lè lè lómi lè lọ́wọ́ jẹ́ whatsapp group yẹn mo wá mú mi rántí fídíò kan tí mo rí ní ọ̀sẹ̀ tó kọjá tó jẹ́ pé ìkẹjà under bridge báwọn èèyàn ṣe lọ kìtìkìtìkìtì. wọ́n wọ àfi bí ìgbà tó ń ṣe ìpéjọpọ̀ ní mọ́ wọ́n ṣe convention. èmi àti èmi àti arábìnrin ṣì ń sọ ní àárọ̀ pé ọ̀ṣẹ́lọ̀nà free lọ ó tún free lónìí báyìí ó tún lọ free àwọn èèyàn jáde ṣé mo pé ẹ mọ̀ pé nǹkan tó wà níbẹ̀ ni pé irú èkó mo sọ hmm. fún lọ́ládé lẹ́kọ̀ọ́ mo ní ṣe orí èkó yìí àwa tá à lọ ṣiṣẹ́ á pọ̀ o Hmm. àmọ́ àwọn tó ń jáde tí wọn ò mọ ibi tí wọ́n ti fẹ́ lọ ṣiṣẹ́ àwọn ló pọ̀ jù hmm. ìgbàdépò tí wọ́n tó mọ́tò tí wọ́n rí olúkálùkù ti pé wọ́n ti ṣe ló mọ́ lé ah, ah. tó bá jáde ó ṣàmà hmm. fẹ́ lọ ṣe bẹ́ẹ̀ tẹ bá dúró bus stop tẹ bá lọ sí gbogbo àwọn bus stop tó wà lẹ́kọ̀ọ́ bus stop bus stop ẹ máa rí àwọn mọ́là yẹn pẹ̀lú ṣọ́vẹ̀lì wọn bọ́yìí máa dúró rè wọ́n dúró dẹni tó máa wá pè wọ́n pé ó yá ẹja lọ ṣiṣẹ́ ní sáìtì yìí ẹja lọ ṣe ṣe láwọn kọ́dẹ̀ àwọn mọ́là nìyẹn àwọn on labour aláìníṣẹ́ mm. àwọn fashionista aláìníṣẹ́ àwọn èèyàn náà corporate <laughs> ah, ah, aláìníṣẹ́ wọ́n pọ̀ ìgbà àtàwọn kan wà tó yẹ pé mo sọ ah. fún lọ́ládé mo ní mo mọ obìnrin kan nígbà kan tó jẹ́ pé n tó ń ṣe iṣẹ́ ẹ̀ ni pé kó jí làárọ̀ kó wẹ̀ kó múra kó wọ ṣẹ́ẹ̀tì àti skirt kó dúró bus stop excuse me ma i'm stranded ọmọbìnrin kọ́lé mi ò pa irọ́ lórí owó tó fi ń tọrọ bẹ́ẹ̀ ni lórí owó tẹ̀ ń fún ẹni tó àwọn èèyàn ló padà ká àdúgbò wa dẹ̀ ló gbé mi ò tẹ̀ ah, mọ̀ pé jẹun ah, kánú ìwọ tó ẹ̀kọ́ àmọ̀ pé àtún olè dẹ̀ ló wà ah, ojúlówó ìṣàánú bó ṣe fún èyí tó yọ bá eh, eh, eh, dúró ní bus stop bẹ́gà ẹ̀ ẹni yìí máa ń dúró bẹ́gà tẹ́lẹ̀ ìgbà mi lọ bẹ́gà ó lè lọ Victoria Island ó lè lọ ó máa ń location lóṣooṣù ó ní bó ṣe máa rotate ẹ̀ tí mo bó ṣe ń rotate nǹkan ẹ̀ tó máa máa pin ìgbà ìkan náà àwọn aládùúgbò wa ló kà á ọ̀hún ti tèmi gan tó fojú ara mi rí ní bẹ́gà ni mo ní ẹ́ eh, ìjẹ́ dẹ̀ ń ṣe ni <laughs> ó dẹ̀ ralẹ̀ ó kọ́lé sínú Ogun State ó ralẹ̀ ó kọ́ ilé hmm. lórí owó yìí ìgbà tá a dẹ̀ ń sọ yìí wàá rí lẹ̀ bíi fifty thousand ní Ogun state àwọn láǹbẹ nǹkan kan yẹn nígbà yẹn wà á rí fifteen thousand seventy thousand hmm. ẹ wá wo iye tó àwọn bẹ́gà ẹ mọ bẹ́ẹ̀ kò ah, àkọ United Nations àjọ United Nations wọ́n ní ní wákàtí kọ̀ọ̀kan hmm. èèyàn mẹ́rìndínláàádọ́rùn ìyẹn eighty six tuntun ló máa ń wọ ìlú Èkó. wákàtí kọ̀ọ̀kan ní wákàtí kọ̀ọ̀kan. 86 new persons join Lagos State so ẹ wo irú àwọn tó ẹ̀ṣẹ̀ ń bọ̀ yẹn àdá ẹ mọ bẹ́gà dẹ̀ ni òní àrẹ́bà òní àrẹ́bà bẹ́gà ni bẹ́gà ni hmm. wọ́n máa wá kó fún ọ̀nà èní bẹ́gà ọ̀túnlá àtọ́nì bọ́ọ̀mù ìyábà kéètù gbogbo ìlọ́jì. àwọn ẹni etí mọ̀kẹ́ ni ó ṣe kínní àwọn ojú ọjà ibi tó owó ti máa yọ ní ọ̀rọ̀ ìgbà ní strategic inú ibi tó àwọn èèyàn ti ń wọ́ wíwí tó bẹ́ẹ̀ nípa ti ń kọjá tó yẹ pé kéèyàn márùn bá kọjá ṣàlùyẹ̀ ìgbà tó wá ṣàlùyẹ̀. olóṣèlú pé táwọn èèyàn bá wà wà stranded gangan wọ́n wá níbi wọ́n ní fún wọn bí wọ́n ti mọ̀ pé iṣẹ́ táwọn òbí ṣe ni àwọn èèyàn wà bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n kàn máa jáde wọ́n á kọ́ ah wọ́n ti rí wọn pẹ̀lú box àti kinní kan wọ́n lọ. tẹ bá tẹ wá gbọ́ pé òun wà stranded ẹsẹ̀ nírò pé ló ń pa ẹ̀ máa ah, wọ́n. pé kí ni kí ni fáìndì ẹ̀ tó tó ṣe máa kí ni iṣẹ́ ni ẹ̀ mọ̀ kò sọ́jà tí ó tà lẹ́kọ̀ọ́. àwọn olóyìnbó ní corporate beggar. tí ó wọ ẹ wọ lára ilé ìta àṣọ yẹn òun náà la máa fi wọ náà kókó tá a gbé wá lónìí. nínú gbogbo rògbòdìyàn yìí ẹ̀yà ara lé nínú gbogbo rògbòdìyàn bólúwájú wọn lọ ṣe sọ. Hmm báwo la ṣe wá fẹ́ ṣètò ìṣúná owó ah, nínú ìgbéyàwó nínú hmm, ìgbéyàwó ìtàn kan ló jáde o nínú ìtàn yìí ọmọkùnrin yìí àti ìyàwó ẹ̀ ìyàwó ń gbowó ju ọkọ lọ ìyàwó ń gba bíi abi mílíọ̀nù kan ọkọ ń gba bíi abi three hundred thousand hmm. nígbà tó wá kan ọ̀rọ̀ owó ilé owó ilé jẹ́ bíi two fifty níyàwó bá yarí pé ọkọ ló lórí aya hmm. ìwọ ló máa sanwó ọkọ ní láéláé ìwọ ló ń gbowó jù ìwọ ló máa sanwó ṣèdèrí ayé ti wá le ju ti tẹ́lẹ̀ lọ gẹ́gẹ́ bá a ṣe ń sọ nítorí tẹ bá wò ẹ rí pé gbogbo nǹkan ló ti wọ́n <laughs> omi tá à mú gan tá à mú báyìí ó ti wọ́n kò sí nǹkan tí ò wọ́n ẹ dé wò pé ah, kí lèèyàn lè ṣe pàápàá jùlọ nínú ìgbéyàwó ó ti bọ́ sí kanra ṣe rí nǹkan tí ọkùnrin mi ń gbé bẹ́ẹ̀ pé agbọ̀njú agbọ̀nra nù pé kò sí ọ̀kan ọkùnrin làdá ọkùnrin làdá ó ti di pé ah, bébì wa wàá dá sétò yìí sixty six k ẹyẹ ó yà pé wàá wàá kólẹ̀ wàá dá sétò yìí ń tàn sùn ètò ìṣúná owó nínú ìgbéyàwó níbo la fẹ́ forí ẹ̀kọ́ sí lákọ̀ọ́kọ́ ná ta ló yẹ kó máa gbẹ́rù torí àwọn kan wà nísìn àwọn baby girls baby girl oríṣi méjì ló wà o ṣe baby girl tiwa yìí version two point oh òun ni tiwa ṣe àwọn kan wà one point oh àwọn yẹn àwọn tó máa ń bọ̀ lẹ́yìn gan àwọn tó máa fix ìkan náà mhm. tí wọn ò fẹ́ ṣe anything mm, mm. like mo kàn fẹ́ live soft girl life mi kẹ́ fẹ́ ṣeré skin mi gbọ́ yeah I wanna be a baller mi kì í ṣe carpenter mi fẹ́ kí ṣeré skin mi kò gbọ́dọ̀ ní scratch gbogbo òróró àtẹ̀pọ̀ tó tajú àwa báyìí kò sí nǹkan kó <laughs> gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí wọn mm. àwọn kan wà bẹ́ẹ̀ nínú gbogbo rògbòdìyàn yìí náà ni o mm. nàìjíríà ìkan náà lájọ wa o six hundred and twenty naira six hundred and fifty naira lájọ rẹ pé o. àwọn kan wà tó jẹ́ pé nínú bá a ṣe sọ pé à ń ra epo ní six hundred and hmm. twenty yìí wọ́n mọ́ tọ́ba tọ́ba pààkì sí títì pé wọ́n fẹ́ ra nǹkan wọ́n máa tan ac ilé wọn yóò wọ́n fẹ́ lù wọ́n ní fúlùfúlù. because ìṣẹ́jú kan ò gbọ́dọ̀ lọ láì jẹ́ pé èsì ta sí wọn. torí àwọ̀ yìí ò gbọ́dọ̀ bàjẹ́ àwọ̀ yìí ò gbọ́dọ̀ ṣé wọ́n ọmọ yẹn náà fi lọ ọmọ ẹni tó yẹ káwọn ọjọ́ mi wá jẹ́ pé tí bá ti rí pimples kan ẹ̀yẹ kan báyìí ó lọ spa ṣé orí báyẹn ó lọ spa iṣẹ́ dẹ̀ ṣe àwa ètò jẹ́ pé ṣe ló kun wa ojú rẹ̀. ó jẹ́ kó o fáyìn ọlọ́lá ilé má dá má dá pimples lé. èmi nì ọ̀rẹ́ dogun bá ní. ọ̀rẹ́ nìkan ni is a sign of elderly. àpẹẹrẹ pé èèyàn ni ẹ ò ń ṣe ọlọ́wọ́ dẹ ẹni máa ṣe àpẹẹrẹ ẹ nìyẹn ẹ wò ká sọ̀rọ̀ ká má fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. bẹ́ẹ̀ni ètò ìṣúná owó nínú ìgbéyàwó káàtì ọkọ mu látọ̀dọ̀ àwọn tí wọ́n wò pé àwọn ò fẹ́ ṣiṣẹ́ kankan. sáwọn yẹn ṣì wà ní ẹ. kí ló ń kó bélò ṣe ń lọ rẹ. ṣé ní gbogbo ní tàǹsọ yìí náà báyìí. kí ló ń kó kù ṣe lọ́rùn rẹ. ṣé ẹ rí tí wọ́n pé. ẹ̀mọ̀kẹ́ lomi ni ọkọ mi sọ pé ọkọ mi sọ pé olúwájú ọ̀lọ́ fẹ́ gbé àdálé wọn. ó ní sinimá kan tí mo wò tí arábìnrin yẹn sọ pé ah, nígbà tí wọ́n bí òun wọ́n wo àkọsẹ̀jáyé òun wọn kọ́ṣẹ́ mọ́. Ah! ṣùgbọ́n wọ́n kọ́ oúnjẹ mọ́. bẹ́ẹ̀ ló dẹ̀ ń jẹun tó wò ó dẹ̀ tó bí yà. ibi tẹ́mi ti máa bẹ̀rẹ̀ tèmi ni pé ẹ wò lọ́wọ́ ìyẹn tí ò bá ti ṣiṣẹ́ kò gbọdọ̀ jẹun. òótọ́ ni lọ́wọ́ tá a wà yìí o ṣé mo kẹ bíbélì ọ̀rọ̀ bíbélì kò ń ṣe ní ìsìn ọkọ̀ bíbélì tí bíbélì gan ti sọ pé ṣé orí à bíbélì dẹ̀ pé o ó ti rí pé ìgbà kan ń bọ̀. <laughs> àwọn ọkọ aláwọn sọ́ọ̀tìlàs làwọn wà fún ó lọ ọ̀dà mọ́tẹ̀ plọ́mà. ẹ̀yẹ́ káwọn náà lọ ṣe iṣẹ́ yẹn kọ́mọ bó ṣe ń rí. ẹ iṣẹ́ ìbẹ̀ wa mọ̀ pé àwọn míì wà tó jẹ́ pé ọkọ wọn ló ní pé kọ́ máa ṣiṣẹ́. ìyẹn yàtọ̀. ọkọ wọn ní kọ́ máa ṣiṣẹ́ a máa fún wọn ní sálárì. Mm, àwọn míì wà bẹ́ẹ̀. ìyẹn yàtọ̀ mm. èmi ò lòdì sí yẹn mm. ṣe rí gẹ́gẹ́ bá ṣe sọ òun náà òun la ṣe sọ pé ètò ìṣúná nínú ìgbéyàwó èmi àwò pé láti apá tó ti sọ yẹn àjọsọ ọkọ àti ìyàwó ṣe ló ní olùṣọ́ àgùntàn kan kẹfìló dọ́là ó sọ kínní kan ó ní béèrè ohun gbogbo kẹ tó wọnú ìgbéyàwó. kó má ṣe pẹyọ kan. ó ní aago mélòó ló ń jí o aago tó ń sùn hmm. èló ló máa ń ná hmm. owó wo ló ní ẹ lára láti ná hmm. ṣé ìwọ ló máa fi ṣàkọ́kọ́ kó tó kan ẹlòmíì eh, tí kinní kan bá ṣẹlẹ̀ èwo ló máa ń mú eh, tí mi bá rọ́mọ bí bá bá rọ́mọ bí bá lọ ṣe máa ṣe ṣé ó ní béèrè ohun gbogbo ó ní yẹsọ lólóyìnbó ó ní ask everything ó ní there is no question that should be too heavy for you to ask kò sí ìbéèrè tó gbọ́dọ̀ wúwo jù lẹ́nu ẹ̀ láti béèrè ó nítorí kò sí nǹkan kan tí ó lè ṣẹlẹ̀ ó ní èló ló ń ná ẹ mọ̀ pé àwọn kan wà tó jẹ́ pé ó ní bàbá kan nígbà yẹn mi ò mọ bàbá yẹn ọ̀pọ̀ dáàdì mi ló sọ ẹni yẹn fún mi ó ní dáàdì mi ní pé tíyàwó ẹ bá ṣe ọ tó bá fún ìyàwó ẹ lọ́wọ́ ọbẹ̀ tíyàwó ẹ ṣe ọbẹ̀ tán ó máa gbé ọbẹ̀ yẹn sí abẹ́ bẹ́ẹ̀dì ah, bàbá ilé kì í ṣe ìyàwó ó máa gbé ọbẹ̀ yẹn sí abẹ́ bẹ́ẹ̀dì hmm. tó bá ti fẹ́ bu ọbẹ̀ ìyàwó máa wá gbé ọbẹ̀ yẹn lọ́dọ̀ ẹ̀ wọ́n jọ máa lọ kitchen ó máa wo ẹran tó fólúkálukú ẹran méjìlá yẹn ọjọ́ mẹ́ta kò ní dín ọjọ́ mẹ́ta yẹn ló máa fi jẹ tó bá dọjọ́ kejì tẹ́ran yẹn bá tán ọ̀yọ́ lẹ́wà fọjọ́ kẹta o hmm. kò ní yí padà bó bá ṣe sọ ẹ̀dá tọ́lọ́run dẹ̀ dá olúkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ṣé àwọn kan wà ah, a máa ní wọn ní skul mo mọ̀ pa ní wọn ní ìgbà tá a wà ní iléèwé gíga àbí kí n tá a máa sọ fún wọn pé economics ló yẹ kó lọ study o economics ló yẹ kó lọ study o torí. wọ́n ṣe máa ń gé ah, ah. wọ́n ṣe máa ń. wọ́n fẹ́ lè rẹ́ ìkànnà wọn mẹ́ràn fi jẹ àwọn kan wà bẹ́ẹ̀ hmm. so olùṣọ́ àgùntàn yẹn sọ pé béèrè báwo ló mm. ṣe máa ń náwó sí ṣé oníwọ̀ntúnwọ̀nsì ni ẹ mm. ṣé ó ní fàlàfọlọ ni ẹ báwo ló ṣe fẹ́ sí mm. ṣé tó wọ́ bá wà ó ní bó ṣe máa ó ní bóyá máa ń kanra ìwọ ti ó ní tó bá fẹ́ ṣe fún ó lè náwó ẹ̀ nínàkúnà ọjọ́ kan kó lè rí bó ṣe máa ṣe torí oríṣiríṣi ẹ̀dá lọ́lọ́run dá òun ló ṣe ṣe pàtàkì pé ṣáájú ìgbéyàwó kẹ́tì ẹ̀ ti kọ́kọ́ sọ lóòótọ́ àyípadà ò ṣeé fẹ́ kú o kò ṣeé ṣe wo èmi gan mo ṣe àwọn kan wà tẹ́ pé mo ń ṣe lọ́dún tó kọjá mi ò ṣe mọ́ lọ́dún yìí kì í ṣe pé hmm. ayé ló kọ̀kọ́ wa pé jẹ́ ìyá rẹ̀ ń bèrè ni wọ́n ní life lesson ni hmm. wọ́n kọ́ mọ̀ pé ó yá fọpọlọ sí i hmm. nǹkan mídìí àti pé kò ń ṣe bí o tiẹ̀ fẹ́ fọpọlọ sí àbí nǹkan ó kàn ṣáà yípadà ìwé ọgbọ́n ọmọgbà tó yípadà ó lè jẹ́ lẹ́yìn ibi ọdún mẹ́ta wa kọ́ mọ̀ pé ah mo dẹ̀ máa ń ṣe báyìí mo máa ti ṣokò ayé wà fún àyípadà àmọ́ kó tó tiẹ̀ kan àyípadà wá ṣáà tiẹ̀ kọ́kọ́ mọ irú èèyàn tí mm, o fẹ́ bá rìn ìrìn àjò ọmọ mm, yìí ń sọ pé èmi gbàgbọ́ pé àkọ́kọ́ òun pé ká ti mọ́ra wa pé báwo lẹni ìṣe ń náwó sí. ó lè jẹ́ pé ọkọ ló ní náwó yàfùnyàfùn mm. ó lè jẹ́ pé mm-hmm. ìyàwó ló ní náwó yàfùnyàfùn tó jẹ́ pé bóyá ẹnìkejì á jẹ́ ẹni tó jẹ́ pé mo fẹ́ jẹ́ kí gbogbo ẹ̀ wà létò létò ṣe olórí <laughs> kémi èmi lọlé ọkọ èmi ò mọ tàn kí n ná. ee náà papọ̀ dàgbàǹgbàrú. <laughs> Fúnmiláyọ̀ ọmọ mi kò sí ká ná ni ká bá ti ná tán tó ìbá ti wá tó ká wá máa wò. ẹ ẹ máa wojú olúwa <laughs> èmi kọ́. èmi sì fẹ́ sọ pé mo sì fẹ́ sọ pé ilé téèyàn ti jáde hmm. ó ní ṣe pẹ̀lú bó ṣe máa náwó torí àti irú ìgbé ayé tẹ́ gbé mm. irú èmi ń sìn ngbà tó mọ̀ pé. ìṣègé àìsàn <laughs> ṣége tí ojú mi ilé tèmi náà ti jáde òun ló ń lọ lọ́mọ yìí ilé tèmi náà ti jáde ilé pé ká máa ká máa manage nǹkan. eléyìí ò ṣe pé ilé kan a ní pé kò sí nǹkan kan tẹ fẹ́ manage ó sọ̀rọ̀ ká máa manage nǹkan ó tún yàtọ̀ síra wọn. àbí ọ̀fẹ́ tèmi rí <laughs> hmm. ni pé mo jẹ́ àbígbẹ̀yìn Mm, oh, wọ́n ti bàjẹ́ ṣàbígbẹ́yìn ni wọ́n náà ah, àwọn ọmọ kékèké ni mò ń bá ṣètò abẹ́ máa rí ẹ̀yà ayé àwọn ọmọ kékèké ni mò ń bá ṣètò àwọn àbíkẹ́yìn ah, àwọn àbíkẹ́yìn rèé àwọn rèé. kò sí nígbà tí mo wà nílé rẹ̀ bó ṣe dájú pé hmm. mò ń náwó yẹn mò ń hmm. ṣiṣẹ́ tó bá ti di sátọ̀dé àwọn náà ló jẹ́ kó lè máa náwó ẹ̀ báyẹn. <laughs> mo ti lọ ṣiṣẹ́ <laughs> eh. láti Ondo mo ti lè làkúrẹ́ mo ti lè lọ wọ̀ mo ti lè mọ eh. àṣìṣe ìyẹn ò dẹ̀ túmọ̀ sí pé kí n bá ti gbowó mi dé mo lè ṣe síkì. Ah, dada <laughs> wọn ní eh, ẹ̀mí tó ṣiṣẹ́ náà ló ń jẹ́. àmọ́ ìgbà tí mo wá wà nílé ọkọ hmm. ó sì wà lára mi díẹ̀ hmm. torí àná ó sì wà lára mi díẹ̀ ìgbà mi wá ti jẹ́ kí mo lè gba owó ní ìparí oṣù kí n wò kí mo fẹ́ jẹ nǹkan tó wù mí mo fẹ́ ọkọ mi á ní ah, ara lè fara balẹ̀ kí n má ní rárá bó ṣe wù mí lélẹ̀. ó dẹ̀ wù ẹlẹ́dàá mi ó dẹ̀ wù ẹlẹ́dàá tèmi náà bẹ́ẹ̀ lọ. ẹ máa ṣe hmm. àmọ́ ọkọ mi ẹ mọ̀ ọ́ tẹ́ bá ti fẹ́ ah! hmm. Hmm. àwọn oníṣirò kówó pé kówó pé <laughs> kówó pé bíi pé kẹ ti gbowó kẹ wá máa wò ká tó ti náwó ẹ̀ tán ni á ah, kí ló ṣẹlẹ̀ ìwọ náà ṣe tèmi èmi ò tẹ́tí fọwọ́ kan tèmi ìwọ náà ṣàkáǹtì ìwọ náà ṣe kí náà gba ẹlẹ́mi náà wá ń fi ọpọlọ sí pé kò ní dáa kí èèyàn wá dàbí onínàkúnà mm, kò yẹ kó rí bẹ́ẹ̀. ṣèbí wọ́n change bí wọ́n yí padà wọ́n adjust àwọn kan wà tó jẹ́ pé wọ́n ti ẹ̀ fẹ́ yí padà rárá wọ́n máa wọ̀ pé ah bó bá ṣe máa ṣẹlẹ̀ ló ṣe máa máa ṣẹlẹ̀ o gbẹ̀mí mm. ṣe máa máa ṣe tèmi lélẹ́yìí o tó mi bá dẹ̀ ti tán o dẹ̀ máa máa fún mi lára tiẹ̀ bíi ti bá wò. àìmọye àwọn ilé tó ti dàrú lórí ọ̀rọ̀ yìí tó jẹ́ pé wọ́n pé báwọn ṣe ń náwó nìyí. nǹkan tó yẹ kí èèyàn gbogbo èèyàn gbọ́dọ̀ mọ̀ ni pé hmm, ìwọ tó bí nǹkan tó sọ ìwọ tó ń bọ̀ láti ilé bíbáyìí tó yẹ kí báyìí náà ṣe ń ìkọ̀kan ẹ̀yin méjì wá rò wípé ẹ bá a ṣe ń ṣe náà láṣẹ máa ṣe lọ wọ́n ń tàn yín. <laughs> ẹ ń tàn yín wálẹ̀ fẹ́ lè kàn àbíkẹ́ ìní méjì jọ wálẹ̀ kẹ́ pàdé láàrin kan kẹ́ mọ̀ pé. Hmm, àwọn ṣe mọ̀ pé gbogbo nǹkan tá à ń sọ yìí hmm. àwọn ọkọ mi wà tó jẹ́ pé tó bá ti mọ̀ pé ìyàwó ń ṣiṣẹ́ wọ́n á yọ̀lẹ̀. wọ́n máa kò ń ṣe pé wọ́n máa yọ̀lẹ̀ wọ́n á fawọ́ nǹkan tó ń fi. sórí nǹkan jẹ́ sáré sọ ìtàn kan fún yín. Mm, mm, wọ́n á fawọ́ ẹ̀sẹ̀ yìí. ẹ̀sọ́ ẹ̀sọ́ òótọ́ ni òótọ́ ni òótọ́ ni. ọ̀bí àyàbèjì ń wètò yìí o <laughs> ọ̀rẹ́ àyàbèjì lẹ́ni yẹn. nǹkan tó sọ yìí ló jẹ́ kí n rántí o torí pé mọ̀ pé ìyàwó ń ṣiṣẹ́ iṣẹ́ tíṣà làwọn méjèèjì ń ṣe. Mm ṣùgbọ́n ó dà pé ráǹkì tìyàwó ojú tọkọ lọ ṣùgbọ́n iṣẹ́ jíṣẹ́ làwọn méjèèjì ń ṣe ó mọ̀ pé obìnrin tó bá dẹ̀ yẹ pé irú ibi tó ti jáde wá náà tó jẹ̀yà tó ti sọ pé àwọn ọmọ tèmi o láéláé mi ní mm. jẹ́ kán jẹ̀yà so obìnrin yìí múra síṣẹ́ kì í raṣọ bọ́n ṣe pé òde staff kò ní í raṣọ ní tó bá ní náà ló máa ra wọ̀ mm. ó ṣàǹṣe ṣe bó o ti mọ ẹlẹ́wà ṣàpọ́n kò kọjá ìyá rẹ̀ hmm. ẹ̀yin èèyàn mi ń tòótọ́ bọ́kùnrin ṣe rí i pé ọwọ́ tóbìnrin mú láti ilẹ̀ báyìí kíníkan kíníkan kíníkan kíníkan pásítọ̀ lẹ́nu yìí ní tí mò ń sọ yìí pásítọ̀ ni wọ́n wọ́n ṣe yọwọ́ nìyẹn owó skul ọdún àkọ́kọ́ wọ́n nígbà tó kọ́kọ́ máa bẹ̀rẹ̀ owó skul ọdún àkọ́kọ́ ẹ̀ owó skul àwọn ọmọ dàgbọ́n náà mọ bíi mẹ́ta àbí mẹ́rin ẹ̀ máa san kọ́kọ́ já mi ná bá mi san náà tó sì bẹ̀rẹ̀ nìyẹn ọdún kìíní ọdún kejì ọdún kẹta débi pé owó oúnjẹ ọkùnrin yóò ní fi sílẹ̀. kí ló wá fowó títí ẹ ṣe. a bá mi dáa fún ẹ má gbọ́ kò ní fún olówó oúnjẹ kò ní fọmọ ní nǹkan kan débi pé woman yìí tún ṣe ṣe ó tún tiraka tiraka ó ralẹ̀ ó dẹ̀ kọ́lé ó ralẹ̀ nígbà tí ilẹ̀ tó chíìpù tó wà lẹ́dínwó ó rà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ pé káwọn ṣáà máa sùn torí woman yẹn ló tún sanwó lé. àwa hmm. máa wò pé kóun jẹ ìgbéyàwó kó bọ́ yẹn. ni mo kí àìmọye ọkùnrin bẹ́ẹ̀ níta. Eh? kò dé rí bẹ́ẹ̀ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò bó tún pé bó ṣe rí bí ọmọbìnrin yẹn ṣe múra síṣẹ́ hmm. tó jẹ́ pé à káyé àwọn ọmọ mi ṣáàdé dá káyé àwọn ọmọ mi ṣáàdé dá pásítọ̀ dẹ̀ ni ó bá fà sẹ́yìn dè ní ìbáyìí ẹni àti mọ́ mi ọ̀rẹ́ sì ni wọ́n dè ní ìbáyìí kò lè sọ ohun tó fọwọ́ ṣe mọ́ mi tiẹ̀ ní ah, arábìnrin yẹn tutù ó dé tutù lóòótọ́ lójú tèmi ó tutù tí màá ṣe kó tutù ah, ó dẹ̀ ń gbénu ilé yẹn wò ó dẹ̀ ń jẹun kí ni ó ń jẹun ọ̀fẹ́ mo mọ àwọn méjèèjì dáadáa. ṣe rí ah. kó tó di pé mo wọlé ọkọ rárá ọ̀rọ̀ tí olùwàjọ̀rọ̀ sọ. tí kì í ṣe pé iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀. iṣẹ́ ọ̀bọ ó ń ṣiṣẹ́ dọ̀la. ó kàn fẹ́ fi ṣe ìka fún ni ó kàn fi ṣe ìka ni. ó kàn fi ṣe ìka fún ni. Ah, ó wá mọ̀ pé ọmọbìnrin má bínú ó wá mọ̀ pé ọmọbìnrin yẹn ò lè sọ̀rọ̀ torí pásítọ̀ ni mm-hmm. hmm. ó dẹ̀ máa bá fún òkè à má jẹ́ kí n táṣì yẹ omi síta jẹ́ n bọ́ kọ́ mi láṣìírí. pastor ni one of the big churches ni so ó mọ̀ kọ́ ọmọbìnrin yẹn ò lè sọ̀rọ̀ ó dẹ̀ ń kú sára. Mm torí ọrùn ti wọ ọmọbìnrin yẹn o mi máa sọ fún pé o rìn dín ọjọ́ kan mọ́ mi níwọ̀ o rìn dín. àwọn ló fẹ́ para wọn. dè ní ìbáyìí ọmọkùnrin yẹn ò yí padà. ẹ jọ irú situation yìí kí lèèyàn lè ṣe gangan. ṣé arábìnrin yẹn ló yẹ kó já ara ẹ. wọ́n ti fún lóríṣiríṣi ìmọ̀ràn kò gbọ́. òun ni ò fẹ́ gbọ́. ẹlòmíì ibi tẹ́mi fẹ́ sọ ni pé ẹlòmíì yan orí ìyà má jẹ́ ń parọ́ o ẹlòmíì orí ìyá bí mo ṣe ń wò tí àmì ṣe ń process ọ̀rọ̀ yìí lórí ara mi aláwọ̀ tí mo mọ ní. nígbà tí mò ń dàgbà ẹ ìyá mi ló máa ń ṣe gbogbo ẹ̀ hmm. kò ṣe pé bóyá kò ṣe pé bóyá bàbá mi náà níṣẹ́ bẹ́ẹ̀ yẹn náà bẹ́ẹ̀ yẹn hmm. àmọ́ mo rí bí ìdàgbà tí mo dàgbà mo rí pé owó skul láti hmm. láti orí àta orí àwọn ẹ̀gbọ́n mi owó skul ṣì gbogbo ẹ̀ àwọn ọmọ àtowó oúnjẹ àti gbogbo ẹ̀ mo dẹ̀ rí pé ilé tó ti jáde náà gbogbo àwọn kìíní yẹn tó máa fẹ́ ṣẹlẹ̀ tó fẹ́ ṣe pé àwọn ọkùnrin wọn náà wọ́n ń ṣiṣẹ́ o àmọ́ mo rí pé ọwọ́ àwọn obìnrin ó jọ sókè sówó ju tàwọn ọkùnrin so àwọn náà máa ń ṣe gbé ilé gbé ilé hmm. ni mo ti sọ pé níbo tó bá ti rẹ́ pé kọ́tẹ́ ń ṣe lórí tèmi lórí mi ó dópin kò ní jẹ́ bẹ́ẹ̀ hmm. mo dẹ̀ ti mọ̀ pé ẹni tí mò ń fẹ́ yìí oníṣirò ni àwọn tó jẹ́ pé tó bá ń pò ń wò ó mọ̀ ìwọ náà mọ̀ <laughs> àwọn tó jẹ́ pé bíi kò ṣe akágọ́mù náà bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ yẹn náà. ṣùgbọ́n owó tó jáde àkàn eh, ah, náà kùnà. àná kò mú tí mo pé tó bá ti sọ pé yá mi. ò rí gbà mọ́ sẹ́yìn máa ń délé dẹ́yìn yá padà. sẹ́yìn ń dá padà olóòótọ́ ni dáhùn ìbéèrè yẹn ṣé wọ́n tí wọ́n bá yá ṣé wọ́n máa ń dá padà mi ò ń yáwó ọlọ́ládé ayọ̀ ọ̀kẹ́. owó ẹni tó ń fẹ́ ọkọ nígbà òní yá mi tó bá sọ fún ẹni pé kí ló fẹ́ fowó ṣe tó bá jẹ́ pé bóyá five thousand ló nídìí ó lè fún ẹ two thousand nǹkan tó ní ló fún ẹ yẹn èmi kò wá ní ìdí kò yá ìyá ara wa lóko mo dẹ̀ ti láìkì <laughs> mi sísítẹ́ẹ̀mù yẹn. fún mi fún mi fún mi fún mi kò sí pé kí ló dé. ìgbà kan ti mọ̀ pé obìnrin ẹ̀ ń dáwó padà. torí wàá jẹ wàá yá mi lówó. òun ló ń ṣe kí ló ti ń pè o òun ló òun ló fìyà jẹrà ó ní àwọn kan ó láwọn tọkọtìyàwó kan náà tó dẹ́n pé lọ́wọ́lọ́wọ́ báyìí náà àwọn méjèèjì náà wọn hmm. ìyàwó yẹn náà ọwọ́ ẹ̀ náà jù sówó náà ṣe business hmm. ọkọ oníṣẹ́ ìjọba lòun náà ìyàwó á sọ pé ẹ tó bá ti fún òun lóye báyìí lóṣù kò sí nǹkan míì mọ́ n kò yẹ pé ẹ̀kan ló ń gbowó ẹ̀kan ló ń gbowó ẹ̀ṣẹ̀ náà wọ̀ ẹ̀ṣẹ̀ náà wọ̀ oníṣẹ́ oṣù. táwọn ọmọ bá fẹ́ àkọ́ á nígbà míì ọmọ mi pọ̀ sí àwọn tiẹ̀ tí wọ́n á lójú tì àwọn tó fà ìtìjú kan wọ́n á tún lójú tì tì ojú òtí ẹ̀ tì wọ́n ah, olúwa ojú atóbìnrin àtọkùnrin bẹ́ẹ̀ ni bó ṣe fi sí oníkálukú. ṣé rí máa ń sọ kinní kan bó ṣe pàtàkì kéèyàn fẹ́yàn tó láàánú. ọ̀rọ̀ ńlá ni o ẹni tó láàánú. kó tó mú orúkọ ọkùnrin lọ síwájú pẹpẹ pé fẹ́ lọ gbàdúrà hmm. kọ́kọ́ make sure pé ó ní àánú lọ́kàn hmm ìpè ọkọ sórí àánú yẹn mm. ní irú ilé tèmi ti jáde mm. pásítọ̀ ní dáàdì náà mọ́mì mi jẹ́ èèyàn tó ń ṣiṣẹ́ ìjọba mm. tó dẹ̀ jẹ́ pé owó ń wọlé ìgbà tí jáde mi náà ṣe ń ṣiṣẹ́ ara owó ń wọlé ṣùgbọ́n bó ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ogun bẹ̀rẹ̀ mọ́mì mi ṣe síkì ni hmm. ó ṣe àìsàn fat àìsàn ni àárọ̀ alẹ́ débi pé wọn ò lè lọ ṣẹ́ mọ́ wọn lọ ṣe mọ́ wọn ṣàwà nílé ibi tí mo lọ ni pé dáàdì mi ló ń dá gbé ẹrù hmm. tá a fi parí yunifásitì àmọ́ mú mi máa ń ṣe kinní kan tí mo ṣàkíyèsí láti kékeré torí èmi ni wọ́n bí tí mo sọ pé kò ju ọdún kan àbọ̀dún méjì tó bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ni wọ́n bí mi. Hmm so èmi ò rí lè ní ìrírí ìgbà tí wọ́n ṣe gbé ní ọ̀sẹ̀ tó wà kò sàpálẹ̀ mi gbé tèmi <laughs> bá lé <laughs> tèmi hmm. so ibi tí mo lọ ni pé mọ́mí mi máa ń ṣe kíní kan torí pé wọ́n jẹ́ ìyàwó pásítọ̀ àwọn èèyàn máa ń bù wọ́n lówó hmm. lóríṣiríṣi lóríṣiríṣi ṣe rí gbogbo owó tán bá bu mọ́mí lóṣù àfẹ́ tún ṣe àṣe ni o àfẹ́ rán bàtà ni o hmm. gbogbo nǹkan tó bá ṣe tún ṣe nínú ilé tẹ bá rí chair nílé wa tẹ bá rí tv nílé wa mọ́mí mi kò ní fi owó yẹn sọ pé mo fẹ́ lọ ra aṣọ hmm. ẹ fẹ́ ṣe patí kan ìwà pé mọ́mí pé ẹ fẹ́ ra aṣọ níbo kò jọ máa ní ẹ àwọn ti gbọ́ pé ẹ jẹ́ mọ̀ pé ìyàwó pásítọ̀ ni mí pé kò ní dáa pé jọ́ tí ẹni bí bá fẹ́ ṣe patí tí bá nǹkan tí mọ́mí máa sọ fún ọ ni wọ́n tí hmm. lọ́ládé bá fẹ́ ṣe patí tí mi bá rà tí mi bá lọ tí mo rà hmm, bẹ́ẹ̀ ni á dàbí ẹ̀jẹ̀ kúkú kọ́ tó bá tẹ̀ wá ṣe ń gbé létà gan àwọn èèyàn tẹ̀ wá kú fílẹ̀ ọmọ ọmọ akú gbowó pé ìyàwó pásítọ̀ ni bó ṣe yẹ a fẹ́ ra aṣọ ni o a fẹ́ ra kinní kan so hmm. dáàdì mi kàn ra focus lé oúnjẹ oh, àti owó sùkúù kò tán a fẹ́ ra magi o a fẹ́ ra yọ o a fẹ́ ra gbà kan ṣẹlẹ̀ àwọn owó yẹn òun ni òun ṣe sọ pé fẹ́ ẹni tó láàánú hmm. torí gbogbo gbà yẹn bí mo ṣe kéré mọ́ mi a sọ pé ah, ẹrù tí bàbá yín gbé pọ̀ o kò hmm. dẹ̀ ṣe pé owó yẹn wà o ìgbà tí mo dàgbà tí mo ti wọ yunifásitì ní dáàdì mi ṣe ń sọ pé tọ́ndẹ́ ni àlàwọ̀n ń gbà. báwo náà yẹ wá ń ṣe aláìṣẹ̀ sọ pé eight hundred naira ìgbà tó kú twenty eight thousand. nọ́ńgbà. bẹ́ẹ̀ ni ní twenty nineteen tí o ti pẹ̀ kì í ṣe pásítọ̀ kékeré district mm. pásítọ̀ ni twenty eight thousand nọ́ńgbà lóṣù ẹ wá ọmọ mẹ́ta ìyàwó wà ń bẹ àwọn àbúrò eh, àwọn aṣọ́mọ́gbè olórí ẹbí <laughs> olórí ẹbí <laughs> olórí àwọn fámìlì wà ń bẹ àwọn kìnnìkan lóríṣiríṣi mm. bẹ́ẹ̀ ibi tí mo ń lọ ni pé ó ṣe pàtàkì kéèyàn fẹ́ ẹni tó láàánú èmi èmi gbà pé nínú ìgbéyàwó hmm. you give your all i give my all hmm. kó gbogbo tọwọ́ ẹ lẹ̀ hmm. kò mátà ẹni tó ń gbà jù kò mátà ẹni tó wọ ẹ kéré jù torí nǹkan tèmi ṣàkíyèsí ó ní sinimá àgbéléwò kan tí mo wò níbi bíyà oṣù tó kọjá tí ọkọ àti ọkọ yẹn ní fifty fifty ní o fifty fifty ní o bí ẹ ti wò kò tí ì rẹ́dì èmi ò tí ì wò fifty fifty ni o ìyá kúkú jẹ. <laughs> oúnjẹ lójú páálí mhm. mm-hmm. nítorí kò ṣeé ṣe ká gé dọ́gba ihun ah. tó ṣe é ṣe ni pé kí káwọn méjèèjì ká ṣó lóòótọ́. ká mọ̀ pé bẹ́ẹ̀ ni ká dẹ̀ mọ̀ pé a wà nú ọkọ̀ yìí ni tá a bá dá ìfẹ́ kọ́kọ́ ìwọ omi. káṣó lóòótọ́ agbúdọ̀ jò lóòótọ́ sí. ṣíṣe rí irọ́ pípa ẹlòmíì àgbà hundred alóhùn gba fifty yẹn a máa sọ tá a bá ti lọ ṣe ẹni tàbá dé látòkè lọ ẹ wo ẹyẹ ara lé ah, ẹjọ ká lọ sókè lọ <laughs> ká lọ ṣe mi mu nígbà tí a bá padà dé ẹ láǹfààní láti dá sí ohun tí à ń sọ lórí ètò obìnrin mi lónìí ẹ má yí kúrò bẹ́ẹ̀ à ń padà bọ̀. orí ètò obìnrin ni mí náà la ṣì wà lórí ìkànnì Kaftan television yorùbá kí là ń sọ lórí ètò lónìí òun náà ni ìṣúná owó nínú ìgbéyàwó ẹ ní báyìí ẹ lè darapọ̀ mọ́ ètò kẹ ẹ bá wa dá sí ohun tí a ti sọ láti òwúrọ̀ kẹ kì í ṣe òwúrọ̀ bẹ́ẹ̀ náà àmọ́ òwúrọ̀ náà ni <laughs> ta ti sọ látàárọ̀ ẹ bá wa dá sí lórí nọ́mbà tí ń lọ lójú ẹ̀rọ móhùnmáwòrán yín ẹ pè wá wọlé kẹ sọ èròǹgbà yín lórí kókó tí o ní ká tó lọ sókè lọ́run lẹ́ẹ̀kan mo ní pé àwọn kan wà wọ́n ń gba fifty k wọ́n láwọn ń gba twenty five àwọn kan wà tó máa kówó fún wọn máa ti ná wọ́n láwọn ò tí ì ná ọmọ máa fi rọ sí i. gbogbo gbogbo àìṣe tó yìí gbogbo àìṣe dodo ẹ̀ṣẹ̀ dẹ̀ ni o. ṣé o rí ìwádìí jẹ́ pé kò á ti da sálárì á máa sọ pé wọ́n sì ń jẹ òun lówó. ṣé o rí ṣèdè wá ṣèdè wá rí ọ̀rọ̀ yìí o ẹ jẹ́ n sọ fún yín ọ̀rọ̀ yìí. ó lọ ó lọ dẹ̀ wá ó dẹ̀ tún wá ní í ṣe pẹ̀lú ẹni tíyàn bá bá dòwò pọ̀ hmm. ṣe rí àwọn míì náà táwọn èèyàn bá dòwò pọ̀ hmm. ọ̀rọ̀ wọn ò gbà kán sòótọ́ fún wọn mi gbà pé mi mi fọwọ́ sí mi lọ́wọ́ sí pé kéèyàn máa parọ́ o ṣùgbọ́n nínú ìrírí hmm. àwọn míì ọ̀rọ̀ wọn ò gbà kéèyàn máa sòótọ́ fún wọn tó bá tilẹ̀ sòótọ́ fún wọn báyìí. ó ti ah. parí ó ti bá jẹ́. ọ̀sán ló mú mi rántí ìrírí kan ẹnì kan ní ẹni yẹn pé ìyàwó ẹ̀ bóyá bóyá wọ́n ní fifty thousand àbí hundred thousand ló máa ń gbà lóṣù hmm. ìyàwó ẹ̀ ṣáà máa ń dà láàmú. ẹ àsáré gbé pè. hello ẹ kúrọ̀lẹ́ o hello ṣé wà ń bẹ̀ hello ẹ kúrọ̀lẹ́ o. ẹ ti wà lórí afẹ́fẹ́ o ah, eh, ó ti rí bété <laughs> ẹ pè wá padà. ìyàwó ẹ̀ ṣáà máa ń dà láàmú eh, ọ̀sọ̀ọ̀sẹ̀ bíi kó mówó wá kó mówó wá tó bá ti tán arákùnrin yẹn sọ pé kò sówó mọ́ ìyàwó àṣà máa fún gan mọ́ abadija nígbà tó yá nígbà tó wá gba owó oṣù yìí ó bá yọ ten thousand. owó mọ́tò owó ọkọ̀ lọ́bí iṣẹ́ owó ọkọ̀ ọ̀sẹ̀ kan ó yọ ó bá kó ninety thousand fún ìyàwó ṣe tó gbogbo nǹkan tẹ bá nílò nínú ilé o ẹ rà nínú ẹ rà nínú ẹ o tí má ti wọ mọ́tò má ti fẹ́ lè wọ mọ́tò tán o nǹkan tèmi náà bá nílò màmá wá bá ẹ <laughs> ọ́nì. ẹjẹ àtúgbé pèkẹ tó tẹ̀síwájú lórí ìtàn náà hello ẹ kúrọ̀lẹ́ o. hello. ẹ kúrọ̀lẹ́ orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. hello ẹ kúrọ̀lẹ́ hello ẹ bá wa yín ẹ̀rọ móhùnmáwòrán yín sílẹ̀ kẹ́ fetí sí wa ń bí. láti ìpínlẹ̀ ọ̀sán mi wá. àwọn aráàlú mi ó yẹ bá wa dá sétò. Ẹ̀lọ́ ah. láti lára bọ́. Àwa ń gbọ́ yín. À ń gbọ́ yín. Ẹ̀yin wò wá wòrán yín sílẹ̀. Ó dáa. Mm ẹ pè wá padà ẹ wò ẹ̀yin ara lé tẹ bá ti pè ẹjọ́ ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín ní kété tẹ bá ti pè tẹ bá ti ṣàkíyèsí pé a ti gbé lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín ẹ̀yin ẹ̀rọ mú máa rọ̀ yín sílẹ̀ ẹ kó wọn bá dún hohoho mọ́ra wọn ẹ ti gbọ́ bí eléyìí tàṣẹ ẹ gbé tán ẹ gbọ́ bó ṣe ń ṣe kí gbogbo ẹ má bàa dàrú kẹ́ sọ ohun tẹ́ fẹ́ sọ kẹ́ bá wa dá sí ètò òun náà la ṣe ń sọ èyí fún yín ẹ tẹ̀síwájú. ó bá ní ó ṣàbà ó bá ní àpétò bá ti náà eléyìí tán o máa máa gbowó ní ọwọ́ ẹ o. Ah, ah. obìnrin yẹn inú àti dùn á rò pé ah, owó ti <laughs> dé. nígbà tó ṣáà máa di ọ̀sẹ̀ kejì arábìnrin ti náwó tán. àwọn ò gbọ́dọ̀ ná tán <laughs> owó yẹn ò gbọ́dọ̀ tán. wọ́n ní ọkọ bá lọ bá pa owó owó mọ́tò òun tiẹ̀ sì fẹ́ wá bá yín ni. pé kí ni owó ti tán. <laughs> ẹ lọ wá bá kí ni. ẹrù tí dádì wa ń gbé tọrùn ẹ̀yin wá fẹ́ tẹ́lí sí i. Ah, ah, báwo ló ṣe ná ṣe bẹ́ẹ̀ mọ̀ pé nǹkan wọn. <laughs> òun ò mọ̀ pé nǹkan wọn ń gbà tí dáàdì ń gbowó àbí. kọ́lọ̀ máa fún gbogbo èèyàn lọ́gbọ́n irú nǹkan bẹ́ẹ̀ tó yẹ ṣé o pé yẹn ò làjà lọ títí ayérayé bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ yẹn ti yanjú tó bá fi lè sọ fún un pé òòrà ẹ̀ á gbà náà ni pé a ah, ò ní lóòótọ́ lóòótọ́. <laughs> ṣẹ́rí tí gẹ́gẹ́ bí Olúwájùwọ̀n lọ ṣe sọ lẹ́ẹ̀kan ó ṣe pàtàkì kéèyàn mi gbà yẹn dẹ́nu ẹ́ eh, one thousand tó kù lọ́wọ́ mi lẹ́yìn one thousand yẹn ó sì tún máa kú one thousand ní ìgbà tó yá la rí àyè bàbá yìí mú ilẹ̀ fún mi. hello. hello ẹ ọ̀lẹ́ o. ẹ ọ̀lẹ́ orúkọ yín àti ibi ti ń pè wá. orúkọ mi ni adédèjì adékúnlé láti ìpínlẹ̀ ọ̀ṣun. láti ìpínlẹ̀ ọ̀ṣun ó yẹ bá dá sétò. ẹ rí lóòótọ́ ọkùnrin ló lórí ilé. Hmm. ṣùgbọ́n obìnrin náà ní fẹ́ẹ́ ṣe ẹnu lé. hello. àgbọ̀yìn ni. so bí ọkùnrin bá ń gbé tọkùnrin hmm. bá gbé pọ̀ obìnrin náà gbọ́dọ̀ ṣe kìnnìún ó gbọ́dọ̀ máa gbé hmm. kí màmá rẹ̀ kalẹ̀ hmm. ìfọwọ́sowọ́pọ̀ o ní ìdílé nídìí bẹ́ẹ̀ni ìdílé tó bá fẹ́ dúró bẹ́ẹ̀ni so a gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀. ìdílé wa kọ́ lè gbó. Hmm. àǹtí mi mìíràn orúkọ àǹtí mi tó tẹ́lẹ̀ jẹ nínú yín o wọ́n sọ̀rọ̀ àwọn fámìlì kan. Hmm. ẹni tó tọkùn ẹni pásítọ̀ kò yẹ kó máa wúlú wà yẹn. ok bẹ́ẹ̀ni. nǹkan tó ní káwọn ni pé obìnrin tó bá fẹ́ jẹ ọmọ o onírú hmm. obìnrin tó ń ṣe nǹkan tó ń ṣe yẹn ó fẹ́ jẹ ọmọ ni. ẹ ṣeun. ọkùnrin tí ì bá fẹ́ jẹ ọmọ ẹgbẹ́ kan dàgbà. Hmm. àbúbá ya, ọ̀nà àléfò okò ọ̀nà ẹ̀wọ̀n ní àárín àwọn méjèèjì. Hmm. ọmọ bá sì ṣe fún àwọn ọmọ hmm. obìnrin kékeré ọmọ. torí inú ọlọ́run kan kò jẹ́ kí ni kò jọ lé lé. fẹ́ sọ ni pé kó fi fún àṣẹ kó ṣe kí ni. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹjẹ afẹ́ lómi láàyè. nígbà àṣẹ àdúpẹ́. hello hello ẹ kúrọ̀lẹ́ o hello ṣe wà ń bẹ̀. hello ẹ kúrọ̀lẹ́. ẹ kúrọ̀lẹ́ orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. Lawrence. láti bo. Lawrence láti Kòròdú. láti Kòròdú ó yẹ bá wa dá sétò. ẹ ó dáa kí ìyàwó àtọkọ kó fọ ẹnu. Hmm. ó dáa kí ìyàwó àtọkọ wọn ní ìfọwọ́sowọ́pọ̀. Hmm, wọ́n sì mọ̀ bí ìlera ṣe tòrò. Hmm, ní ayé àtijọ́ ọkùnrin lọ lórí ilé. Hmm, hmm. láyé àtijọ́ ìgbọ́n lóye ayé tá a wà ní ìlú <laughs> àwọn méjèèjì láti hmm. jọ fọwọ́sowọ́pọ̀ nítorí pé nǹkan tó ń ṣẹlẹ̀ nísìnyí ó lágbára ó lágbára bí àwùbá kówó lọ́wọ́ tó bá ní kọ́kọ́ nìkan máa ṣe lọ ìjà pọ̀ nìyẹn kò sí bó ṣe fẹ́ ṣe ilé wọn ló yẹ kán fọkàn sí gbogbo nǹkan kó lè tòrò ó lè dùn tí ọkọ bá tiẹ̀ gbé ilẹ̀ tó bá tán ìyàwó á tún ràn lọ́wọ́ díẹ̀. bẹ́ẹ̀ni hmm. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ọlọ́run á máa fún gbogbo wa ṣe o. àmín ẹ ṣé adúpẹ́. ọkàn wa yóò tòrò. àmín àmín ẹ ṣé adúpẹ́. Hmm òun náà lọ ti sọ yẹn. eléyìí eléyìí lágbára o <laughs> ọ̀rọ̀ lánàá sọ ọjọ́ rú agbúdọ̀ sọ bẹ́ẹ̀ ni agbúdọ̀ sọ pé láyé àtijọ́ àti láyé òde òní lẹ́yìn tá a máa sọ ni bẹ́ẹ̀ ni <laughs> torí o. ti ìgbà a ṣẹ̀ṣẹ̀ yàwó tán àwọn èèyàn kan àwọn bàbá mi àyàwó ìyàwó ló ní ilé màmá òkú ẹgbà mi ṣe mí. ni mo gba ìyàwó ìyàwó. Wà á níwọ̀n fún mẹ́mọ̀ yẹn dọ́dọ̀ ẹ̀. Pásítọ̀ sọ fún mi kọ́lé yẹn. Mo ṣe rí létí tèmi ni. Ti ìyàwó ló lè ti ah, ìyàwó kí ló ṣẹlẹ̀ gangan náà ẹ fẹ́ pa ìyàwó gan. <laughs> Kí wàá ní ṣe ọkọ ni gbogbo ilé. Ọkọ ni dádì ilé. Àmọ́ ìgbà tó yá ibi tí òṣèwà bẹ̀rẹ̀ sí ní yé mi. Ìyàwó ló ń gbé ilé. Ẹ wo ká padà sórí nǹkan tá à ń sọ bọ̀ mm. kò sí bí a ṣe fẹ́ ṣe nínú mm-hmm. ilé. Mm -hmm tá a ṣe fẹ́ ṣe ètò ìṣúná yẹn tí ò ní sí àjọsọ ṣe rí àwọn kan wà ọkọ àtìyàwó mi mi ìfẹ́ ká sọ̀rọ̀ yìí ká kan sọ̀rọ̀ lórí ìṣòro ìṣòro ìṣòro ìṣòro àbáyọ àwọn kan wà tó jẹ́ pé wọ́n ń ṣe joint account mo pẹ́ mm. ọ̀pọ̀lọpọ̀ náà àwọn marriage counselor yìí àwọn tó máa ń gba níyànjú nípa ọ̀rọ̀ ìgbéyàwó wọn ní joint account tó dáa èmi mọ àwọn ìdílé tó ṣiṣẹ́ fún torí ó ní í ṣe pẹ̀lú irú èèyàn tí ọkọ àtìyàwó jẹ́ àwọn kan wà tó jẹ́ pé oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn ń gbà àwọn kan wà tó jẹ́ pé òkè mo mọ ọkọ àtìyàwó kan sìn tó jẹ́ pé wọ́n ti sọ pé ìwọ ń gba iye báyìí èmi ń gba iye mm. báyìí mm. fifty fifty percent iye tá à ń gbà yìí jẹ́ àsọ sí àkáǹtì yìí òun náà máa ń sọ sí joint account kì í ṣe gbogbo owó wọn mm, so ìyókù wà á lọ nà ìyẹn ló máa fi upkeep rẹ àbí nǹkan kéékèèké tó bá dẹ̀ kù torí pé òkè ọkàn fẹ́ fíìmù jáde tó lè dá ṣe láìsí pé ọkọ ẹ̀ wà lé àbí láìsí pé ìyàwó ẹ̀ wà lé ẹjọ́ máa ṣe lọ mm. and wọ́n dẹ̀ ní torí kíní yẹn gan àwọn ìgbà tọkọ ò rí sálárì gbà tí kíní wọn ò mọ́ lára torí pé wọ́n ti ń dá owó yẹn jọ sílẹ̀ àti pé ó dẹ̀ ṣe pàtàkì kéèyàn mọ owó ná níwọ̀ntúnwọ̀nsì mm. mo mọ̀ pé òótọ́ eléyìí máa korò létí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ẹlòmíà ti rò pé ọkọ mi kò fún mi lówó aṣọ ẹbí yẹn ẹni dẹ̀ ń wo wo sukú àwọn ọmọ Ah, àwọn obìnrin mi ò hmm. lárò jinlẹ̀ ni. tẹ́lómi bá sọ̀rọ̀ báyìí mọ̀ pa ah! obìnrin mi ò lárò jinlẹ̀. ṣé àbí ni ẹni àbí àbí àgbà àwọn àwọn míì wà tó jẹ́ pé kán lọ òde òótọ́ ọ̀rọ̀ dè ni hmm. kán lọ òde kán wọ aṣọ ó pé wọn ju kán náwó lórí ọmọ lọ bẹ́ẹ̀ ni àwọn kan wà bẹ́ẹ̀. torí wọn ò pé àwọn gbúdọ̀ ọ̀bẹ gbẹ́ pé hmm. ẹ wo nǹkan tí máa yẹn sọ nǹkan tí wúmà yẹn dẹ̀ máa ń sọ nìyẹn o wúmà yẹn máa sọ pé àwọn ọmọ òun ló máa bò òun lọ́jọ́ ọ̀la nígbà tóun bá fi gbogbo owó raṣọ ń sìn tọ́jọ́ wa lọ tán táwọn ọmọ òun ò ṣe nǹkan kan ìgbà tí àkọ́bí wúmà yẹn ò rí skul wọ̀ ó ní kó lọ private university hmm. òun nìkan ó dẹ̀ lọ́mọ mẹ́rin hmm. ó dẹ̀ ní ká kókó lọ kódà ó kọ́kọ́ process Ghana fọmọ yẹn torí kò rí kó sùn mọ́ mìmì ni so gbogbo ẹ̀ la mọ̀ mọ́mí mi ti gbà yànjú torí tó bá ti jẹ́ pé yàn bí ìyá bèjì ni ah. <laughs> wọ́n ti gbà yànjú ti bọ̀ ń mà yẹn tuntun tí wàá ní mú pé àwọn ìyàwó pásítọ̀ gẹ̀rẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mọ́mí mi ní ọmọkùnrin àwa jẹun ah! òótọ́ dẹ̀ ni àwa jẹun níbo ló ti fẹ́ wá jẹun oúnjẹ wo ló fẹ́ wá jẹ wo ìgbà tó bá dọjọ́ iwájú <laughs> lolúkálukú ṣe máa ah, mọ̀ àwọn ìgbà míì ṣe rí wọn ní eh, tíṣà ni ẹ èrè ẹ wà lọ́rùn. ayé náà mà ti ń gbèrè ní ìsìn àwọn tíṣà kan ti ń kọ́ ayé náà ti ń gbèrè wọn. èrè tó wà lọ́rùn yẹn ń gbà mí tó bá máa dọ̀rùn wàá gbèrè ẹ̀ wà mm. mọ́ mm. ìyá tó máa ti jẹ́ níbi ìgbà kó tójú ẹ̀ máa ti rí kó tó dìgbà yẹn ṣó wọ̀ tẹ̀. Mm. èmi wò pé eh, kókó kínní ni pé tí ọkọ àti ìyàwó tó bá mm. jọ fọwọ́sowọ́pọ̀ mm. wọ́n máa ń tètè bó nǹkan tó bá ń lé wọ́n á mm. tètè bá wọ́n á tètè bá ju pé bóyá ọ̀rọ̀ wa ò jọ yéra wa àbí olúkálùkù dẹ̀ ń dá ṣètì àwọn lè mí wà tẹ́pọ́n máa pín ni owó skul Eh, ó ń ṣiṣẹ́ fáwọn oh, míì bẹ́ẹ̀ ṣọ́rí mi dẹ̀ wà tó yẹ pé kò lè ṣiṣẹ́ fún wọn. mọ ara rẹ àti ẹnì kejì ẹ tẹ bá ti wá mọ̀ yẹn tẹ ti mọ̀ pé ok àwọn àléébù mi lélẹyìí mhm. ṣé mo wí pé mm, àwọn kan wà tó jẹ pé àwọn kan wà tó jẹ pé wọn kàn mọ owó náà ni bíi bíi àwọn tó jẹ pé wọn dàgbà nínú ilé tó jẹ pé owó wà irú ẹni bẹ́ẹ̀ yẹn kó wá délé ọkọ tàbí kó fẹ́yàwó kó wá di pé wọ́n wá manage mọ̀ pé ó máa nira díẹ̀ a gbọ́dọ̀ mọ̀ pé ilé ayé yìí kò lọ báyẹn náà. ẹ mọ̀ pé ẹlòmíì náà kì í ṣe torí ibi tó ti jáde nìkan Mm. èmi mọ àwọn tó jẹ́ pé wọ́n jáde ní ilé ilé olówó ọlọ́lá mm. tó dẹ̀ jẹ́ pé orí wọn pé orí wọn òṣèré mm. mathematics ni folocom ni ó tẹ̀lé wọn wá látòde ọ̀run wọ́n gbé wá ah, bẹ́ẹ̀ ni ìgbà tí wọ́n dẹ̀ bọ́ sí ilé ibi tó jẹ́ pé nǹkan ò ṣe kí ẹ lè mọ̀ tó bá à mi tiẹ̀ lè káyé wọn tó yẹ pé tó sọ fún tó ẹ̀ṣẹ̀ sọ fún ẹ pé ọmọ mínísítà kìnnìkan kìnnìkan ní ọdún níbo báwo ló ṣe jẹ o ò ní mọ àwọn kọ́dọ̀ jẹ́ pé ilé ẹ̀mọ́ àwọn òbí wa gan máa ń notice àwọn ọmọ ah, nínú ilé tiwa ń ṣe ní mẹ́rin tó jẹ́ pé mhm. ẹnu ẹ̀fẹ́ nínú ilé wa pẹ̀lú bó ṣe jẹ́ pé mo sọ pé kò ṣe pé bóyá owó yẹn wà kí ṣe pé kò mọ bó ṣe ń manage náà bẹ́ẹ̀ bọ̀ hmm. ẹnu ẹ̀ sì fẹ̀ bákan ah, bákan. àwa gan ní ilé wa àwa gan ní ilé wa tó yẹ pé mo máa ní ha ah, ìwé ọmọ ẹ ó máa ń dájọ kọjá délé mọ ẹ. bákan bákan tí gbogbo yín máa jẹun nulẹ̀ ṣe é bàtà tó fẹ́ wọ̀ <laughs> ẹ̀kọ́ sí méjì mẹ́ṣe bákan bákan bóyá bá jì kì ní o mm. bóyá ara ní o kò jẹ́ sí pé bóyá lọ jalè àbí bóyá lọ bọ́kùnrin sùn ó lè jẹ́ pé kọ̀ọ̀kan owó ẹ̀jọ̀ àbí àwọn kan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé wọn ò mọ nǹkan tó fẹ́ ṣe yẹn òun ló máa ṣe òun ló ṣe ṣe pàtàkì pé téèyàn bá ti bá ti ń sọ pé ó ti fẹ́ ṣe ìrìn àjò ìbádọ́rẹ̀ẹ́ gan ni kò tètè máa mọ́ra ẹ̀ báwo ni mo ṣe ń ṣe nǹkan báwo lòun ṣe ń ṣe títì èwo ló máa ṣiṣẹ́ fáwa méjèèjì. then ká wá báwọn obìnrin náà sọ̀rọ̀ Hmm. obìnrin ni ọrùn tó gbé orí dúró bẹ́ẹ̀ni òun náà ṣe sọ pé obìnrin ló ní ilé òun náà fi ń sọ wípé obìnrin ló ní ilé hmm. torí ìwọ lọ́rùn tó máa gbé orí yẹn orí yẹn wà ń bẹ lóòótọ́ o ṣùgbọ́n láìsàn ọrùn orí yẹn bá ṣe máa ṣe lé tọrùn yẹn ò bá gbé dáadáa obìnrin gbọ́dọ̀ mọ̀ wípé bí ilé bá ṣe máa rí ọwọ́ wa náà ti máa béèrè òótọ́ ọ̀rọ̀ ni àkọ́kọ́ ojúṣe ọmọ ojúṣe kìnnì kan ojúṣe kìnnì kan ẹ máa rí pọ́dọ̀ obìnrin ló fì sí jù. bẹ́ẹ̀ni ní tó wá túmọ̀ sí ni wípé àwa náà máa gbé ẹrù yẹn àní dáadáa àwọn ọkùnrin yẹn pàápàá jù lọ bí nǹkan ṣe rí ní ìsìn àwọn obìnrin tó bá ṣe ń wò wípé ọkọ lórí ara ọkọ lórí ara lóòótọ́ ṣùgbọ́n ọrùn wọn kẹ́tẹ́kẹ́tẹ́ ọwọ́ méjì ó gbẹ́rù dórí. ju ọwọ́ kan lọ ọwọ́ kan lọ bẹ́ẹ̀ ni. àwọn obìnrin míì wà tó yẹ pé wọ́n ní owó tó jẹ́ pé wọ́n á dẹ̀ máa àwọn ọmọ òde máa rùn pa. torí pé wọn ò fẹ́ kọ́kọ́ wọn kọ́ àwọn lówó. ó nígbà kan ta sọ̀rọ̀ bí ẹbí ọdún tó kọjá lórí ètò yìí tọmọbìnrin tó ní ọmọ ẹ̀ wà ní ilé ìwòsàn èló lówó ilé ìwòsàn fifteen thousand ọlọ́kọ̀ òun ni kò sọ títí ọmọ yẹn fi kú torí pé kò ṣàfẹ́ fowó ah! yẹn lẹ̀ torí pé kò ṣàfẹ́ fowó yẹn lẹ̀ pé ọkọ ni kò san ọkọ obìnrin ọmọ tó gbé fóṣù mẹ́sàn-án. ẹ wo ibi ibi ah. tá a sọ nìyẹn náà ó ti dùn ẹni tí ò bá ti rẹ kọ̀ọ̀kan <laughs> níbi tá a ah, ah. sọ dé yìí mm. ó dẹ kù sí lọ́wọ́ kókòwò àti ẹlẹ́dàá ẹ̀ ẹ wo ẹ̀yin aráalé àníri jù báyìí lọ lórí ètò tòní ètò obìnrin ni mí ẹ tún pàdé wa ní ọjọ́rú ní dédé aago mẹ́rin sí aago márùn-ún èmi àtàwọn baby girls á tún wà níyìn láti ṣe kíni láti tún mú kókó míì èyí tí ẹ ó ti kọ́ ẹ̀kọ́ mm. láti ọ̀dọ̀ mi ń bí láti ọ̀dọ̀ ọlọ́dálé ọ̀kẹ́ àti olúwájùwọ̀nlọ akínwálé là ń kí káfíńre àti ìdùnnú pàdé. ó dàbọ̀ kò ṣe má ní ni àwọn obìnrin jẹ́ láwùjọ iyọ̀ sì ni àwọn obìnrin jẹ́ pẹ̀lú ilé obìnrin ni mí òun. àti gbogbo ibi tí ọwọ́jà ètò yìí dé pátápátá. máa rìn máa ṣoge máa rìn gbẹrẹ bí ẹni ẹgbẹ́ dùn máa tó sẹ́lá. ojúṣe mi nínú ilé. de alma.